الحمد لله الذي يحيي ويميت والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí adúpẹ́ fún òun náà lọ́ba tí ó dá gbogbo wa ó ti wá wá sílé ayé ọba yìí náà ni ó tún wá máa mú wa kó nílé ayé yìí lọ́kọ̀ọ̀kan bá fẹ́ àbákọ̀ bó ṣe tìwá wálé ayé ní ó tún tìwá jáde ń bẹ̀ nígbàtásíkò bá tó ọba tó wá dá ìsẹ̀mí táà fi ń sìn ọdá ikú kọ ma jẹ́ ìdẹ́rùbà táà fi ma gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu táà fi yí padà ọyẹ ká dúpẹ́ fọ́lọ́run ọba náà ẹlòmí ọba ti yí padà bí ẹba jẹ́ pé ẹnìkan tó kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́lọ́run wa àti wa gbogbo ẹ̀ ọpẹ́ ní fọ́lọ́run ọba lérí ẹ̀ ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam kó bá wọn rálẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ inna khayral kalami kalamullah ẹjẹ́ alọ́ lè dì mú gbogbo òjòkó tẹ́yìn bá ń jòkó tó bá jẹ́ pé alìkọ̀ránì ni wọ́n bá ń tún bẹ̀ ọlọ́run sọ anábì ń sọ ni wọ́n bá ń sọ ń bẹ̀ kò sí jòkó tó tún dá tó má wa khayral hadi hadiyu nabiyyi muhammad sallallahu alayhi wa èyí tó dáa nínú ojú ọ̀nà tẹ́yìn máa ń tọ̀ tí gbogbo ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ọ̀fẹ́ kó ma ọ̀fẹ́ ṣe yàwó òkúkú fún ọ èyí tó dáa ní kọ́ ma béèrè pé bóòlà náàbì ṣe ma ń ṣe nígbà tó kúkú fún ànábì òkú sákú lásìkò ànábì náà àwọn èèyàn sákú bóòlà náàbì ṣe ṣe ń gbà bá náàbì ṣe ṣe ń gbà yẹn ni kò lè béèrè bẹ́ẹ̀ náà ni kò máa ṣe gbogbo ayé ọba ní wọn ọba sọ pé ọ̀tọ̀ ní táwọn ó ṣe súnà náà ló lórí jù lèyìn òfin ní kò wàhálà ẹwà rí èyí burú jáì nínú ìta àmọ́ ń ṣe ilé ayé wọ̀ṣẹ́gbẹ̀lẹ̀ umori mọ́dátàtùhà òun làwọn táwọn èèyàn bá dálẹ̀ táwọn èèyàn dálẹ̀ fúnra wọn ìtọ́mọ̀ èèyàn bá sì dálẹ̀ wàhálà ní ma ń sábà gbẹ̀yìn rẹ̀ ìtìjú ní ma ń gbẹ̀yìn ẹ̀ gbèsè ní ma ń gbẹ̀yìn ẹ̀ gbogbo tí wọ́n bá dálẹ̀ lábala òkú ṣíṣe ó ní bá wọn sì kán bẹ̀ níbo ti òun ni wọ́n ń pè ní anù kọ́lọ̀mọ́dé asọ́nù gbogbo àwọn tí wọ́n ti wà lóko anù kọ́lọ̀mọ́sàbà mú wọn jáde mẹ́ mo kí gbogbo ara ìlérò pátá bẹ̀rẹ̀ lérí ọba wa èdèrí bàbá wa imam èkàrí gbogbo àwọn àlùfáà tààjọ wà níjòkó àbáwọn tí wọ́n ń bẹ ńlé àti gbogbo àwátá níjòkó lọ́kùnrin lóbìnrin kọlọmọsá wọlé àánú ẹ̀ ìjòkó yìí kọlọmọsá fi sínú sẹ́ẹ̀rì tábà lọ́dọ̀ ọlọ́run tó bá dìjọ́ lè kìyàmà ọlá agbára ọlọ́run ọba wa ètò wọn ní kágbéyẹ̀wò lẹ́ni òun náà ni bima yantafi'u al-mayyitu bima yantafi'u al-mayyitu al-amwatu yantafi'una bimadha àwọn òkú tí wọ́n bá ti jáde láyé tí wọ́n ti lọ sí ọ̀dọ̀ ọlọ́ àwọn nǹkan wo lálé máa ṣe fún wọn àbí táwọn náà lè fọwọ́ ara wọn ṣe kalẹ̀ kan tó kò láyé tó lè máa ṣàǹfààní fún wọn nígbàtí wọn lè ṣiṣẹ́ mọ́ bẹ́yàn bá ṣiṣẹ́ mọ́ lọ́dọ̀ ìjọba ìjọba ó fúnyàn ní àwọn owó kan àtàwọn ẹ̀tọ́ kan sẹ́rí ẹ̀tọ́ tí wọ́n ń fún yẹn yẹn èyàn fúnra yẹn náà ló sí iṣẹ́ yẹn o torí pé ẹni tí ó bá sí níbi iṣẹ́ yẹn wọn ò ní fóun bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tá a ayé tá wà nínú sàárè nínú òkùnkùn tá wà lábẹ́ yẹ̀pẹ̀ tá wà nínú yẹ̀pẹ̀ tá wà lọ́wọ́ ọlọ́run àwọn nǹkan wọn ni a lè máa jàǹfààní ẹ̀ àṣìṣe láyé mọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ìdánilẹ́kọ̀ọ́ tó jẹ́ àmú wá òun náà ni pé nítorí ara wa sẹ́ríwà síta fẹ́ ṣe lẹ́ni àwa gan tá lákọ́kọ́ fẹ́ sáǹfààní ń bẹ̀ bóò láṣẹ ṣiṣẹ́ kalẹ̀ tí ládàá rẹ̀ wọ́n máa bá wa nínú sàárè nígbàtà àbá ṣe láyé mọ́ a máa wá wà nínú sàárè lẹ́ni tí ń gba ládàá bígbàtà wà nílé ayé tàn ṣiṣẹ́ lẹ́yìn náà àǹfààní kejì ni pé bọ́lọ̀ bá ní káwọn òbí wa kí wọ́n síwájú wa kí làwọn dáadáa tá a lè máa ṣe sáwọn òbí wa tí ó tẹ́ wọn lọ́rùn tí ó yọ wọn kò núyà tí ó sì kú ní ìsinmi fún wọn torí pé ojú kálukú ti fọ́lẹ̀ ní àmọ́ntàṣímọ́ Islamu sì ti lànà kalẹ̀ anabi ti lànà kalẹ̀ ipe tẹ́ bá bímọ báyìí lẹ́ṣe báyìí lẹ́ṣe báyìí lẹ́ṣe tẹ́ bá fẹ́ fẹ́yàwó báyìí lẹ́ṣe báyìí lẹ́ṣe báyìí lẹ́ṣe tó kù bá kú báyìí lẹ́ṣe báyìí lẹ́ṣe báyìí lẹ́ṣe sórí bá ànábì ṣe máa ń ṣeun níta ànábì máa ń ṣeun àti níta ànábì ní ká máa ṣe fókù pé yóò máa yọ ọ́ kù nínú yà àbí yóò máa ṣàlékún dẹ̀ra rẹ̀ níta fẹ́ gbé sọ nírọ̀lẹ́yìn ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa alimautu hatmun la mafarra minni èyí tàà ní sanra wa tí ó sẹ́tàn bẹ́ òun náà ni pé ikú ọlọ́run ṣe ní dandan fún gbogbo tí ń sẹ̀mí àwọn nǹkan ò sí lẹ́ni mọ́ àdúgbò tá wà yìí náà wọ́n wà lánàá sẹ́rí lọ́la tọ́jẹ́pọ̀ nìkan lọ́mọ àsìkò ọ̀la yẹn àwọn àyí náà ti ní sílẹ̀ rilẹ̀ mọ́ àwọn míì ni wọ́n tún kù ṣe ara àwọn tó kù yẹn náà àwọn náà padà tún kú ẹnìkan tí ó ṣẹ́kù tí ò ní kú náà ní Allah ọlọ́wọ́n bá sì láàmọ́lẹ̀ ní Kùránì bẹ́ẹ̀ àwọn kèfèrí ọdẹ́rù bàwọ́ ipa àwọn pa ọ ọ padà kú mọ́jẹ̀rù kú ọba àwọn náà tán láwọn pa ọ àwọn náà padà kú àti wọ́n àtàwọn òkú gbogbo yín ibi ọlọ́run ti finalize pé gbogbo tí ń mí ní òní padà mímá ọlọ́run tó ń sọ̀nà àyà mi ọlọ́run bá ní ayinama tẹ̀kúnù ọlọ́run ní gbogbo bí ọba òkè sásí yóò déré kọmọlẹ́máwó ikú ọ̀wà abayí ń bẹ̀ ẹ má dáhùn ibi ọ̀sásí náà ni ó ti wá báhùn básìkò bá ti tó walau kuntum fi burujin mushayyada ọlọ́run ọba ní ẹ̀bá lọlẹ̀ kó sínú kùsùrù muhassana ilé ńlá kan tẹ́ fi àwọn irin òkúta mushayyada tẹ́ wá fi rọ kiri kára yín torí kí ikú ọmọ bá wọlé òkúta lẹ́fíṣẹ́ wíńdò irin lẹ́fíṣẹ́ lẹ́kùn òkúta lẹ́fíṣẹ́ sílì ọlọ́run bá ní ibi tẹ́ sásìmì ọlọ́run bá ní ẹ̀bá wà ń bẹ̀ ikú ò nídìí kọ́kọ́rọ́ kó tó wọlé kò sì nídìí kó sílẹ̀kùn kó tó wọlé yóò báyìí ń bẹ̀. kul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ọlọ́run ní ikú tẹ̀ ń sá fún yẹn ẹ má wulẹ̀ sá òun fúnra ara ẹ̀ ní wàá ba ayé básìkò bá ti tó ó sì ní kó lé ayé àfẹ́kásìkò rẹ̀ tó lọ́lẹ̀ ìgbà yẹn gbọ́ bọ́ bá sì kú ọlọ́run lọ́pàá ọ́ ó sẹ́ni tí máa ń pa àyà àlẹ́mọ́hí ẹni tí oníkàbà sẹ̀mí òun náà ní alẹ́mọ̀mẹ́tù orúkọ ní kò sẹ́ni jẹ ẹni tó da ọ náà ní kọ́ máa bẹ̀ tó bá ti ń bẹ̀ yóò fún ọlẹ́mìí gúngùn torí ó ní kẹ bá pè mí mi ọ̀dà yín lọ ọlọ́run tó sọnù àyà mi àyà ti máa ń pa ní lẹ́kún tí máa ń gbomi lójọ́ yẹn ọlọ́run bá ní walaqad alimna al-mustaqdimina minkum yóò sì gbé gbogbo ọmọ rẹ̀ sí kó tó jáde láyé ọlọ́ọ̀ni bá ṣe tó ni pé ọmọ ní ọmọ ní ọ̀kọ́kọ́ lọ bàbá ní ọgbẹ̀yìn ìyá ní ọgbẹ̀yìn nígbà míì ìyàwó agbẹ̀yìn wọn ní sopó nígbà míì ọkọ agbẹ̀yìn wọn ní dárò ìyàwó rẹ̀ nígbà míì ọmọ lè ṣáájú bàbá nígbà míì àbúrò ó lè ṣáájú ẹ̀gbọ́n lè ṣáájú àbúrò ẹ má máa tì nǹkan kan sọ́dọ̀ ayé má tẹ́ẹ̀ fẹ́ kọ́ bínú sí yín ẹ̀sà ni inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ló ní wá o ọ̀dọ̀ rẹ̀ náà lásìkíní ìlà padà sí ìjọ tẹ́yìn ó kú ilé ayé ọlọ́run ní ma ń sọ ìjọ tẹ́yìn dáyé ọlọ́run bá nìkan lọ́mà ìjọ tẹ́yìn ó kú ọlọ́run nìkan lọ́mà ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa wa ma ba'da al-mawti as'abu min al-mawti wa ashaddu min al ń bẹ ikú gan ọba ni lẹ́rù jù lọ sẹ́ẹ̀rí ikú bó bá ti dé wọ́n fẹ́ sòyàn dèrò sàárè sẹ́wárí sàárè tàwí táà máa ń gbẹ̀yẹ̀ kò sáwádà ń bẹ̀ imma an yakuna rawdatan min riyadil janna aw hufratan min hufarin nar inú kọ́ jẹ́ àdìjánà fún àwọn kan tí wọ́n máa gbádùn àbàtà àdìjánà wọ́n máa gbádùn bí àsìkò tọ́lọ́wọ́n bá aláàbá kọ páyọ́ parí ọlọ́mọsàfàwánà sínú àwọn tí wọ́n máa gbádùn bẹ́ẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ìwà bẹ́ẹ̀ ọlọ́mọ́sàjá lè ṣe àbíkọ́ jẹ́ ọ̀gbun ná fún àwọn nǹkan tí wọ́n máa dààmú títí táyé ìparẹ́ nítorí àwọn àmọ̀ táyé ọ̀parẹ́ jàmbá wọ́n wá ní tí èèyàn bá ti bẹ̀rẹ̀ gbádùn nínú sàárì wọ́n ní onítọ̀hún yóò máa gbádùn táyé ìparẹ́ lọ́hùn bá wá gbé wa dìde ìgbádùn tó gbánú sàárì yóò wá kéré sí èyí tí ó máa gbánú àlùjánnà tó bá wá jẹ́ pé ẹbọ lòun ṣekú ògùn ló ṣekú òòṣà ló ṣekú kò sí Islam tó fi jáde láyé ọwọ́ wọbẹ̀ ìwọ́n ń bẹ̀ yóò tá yóò fi parẹ́ wọ́n ní bá wá gbé sínú ná tó nù ìní wá kéré tí yóò máa fèrí tí farakín tí ó sì máa farakàn nígbà tí a bá tún jù sínú ná gbére jẹ́ pé bá ti wọ sàárè òun ni ó dì tábì ibi téèyàn lọ sórí tó ń ṣe ayé tí kú ká lọ́wọ́ ó dì wọ́n ní iṣẹ́ tó ń ṣe yìí lọ́wọ́lọ́wọ́ yìí tó ń ṣe lérí ilẹ̀ ayé yìí bó náà ní ó dìtà mí bó lọ́rọ̀ ló ṣe nínú sáré ọlọ́mọṣẹ́ ìsànú wa jẹba al-ma'lum èyí tí ọ̀pá mọ́fẹ́ni kọ̀ọ̀kan wa òun náà ni pé idha mata ibnu adam la yastati' an yataqarraba ila Allah bi shay' min al-ibadat wal tẹ́yìn bá ti dákẹ́ tó jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ mùsùlùmí la fẹ́ sọ lẹ́ni mùsùlùmí tó kú àwọn nǹkan wo láàmà ṣe fún tí ọmọ jàǹfààní fún ó lè jẹ́ bàbá ó lè jẹ́ ìyá wàláhì ó lè jọ́ ọmọ o nítorí kọjọ́ ma rẹ kọmọ́ ní nǹkan kan tó máa ṣe fún nítorí pé okùn ẹbí tá a ń so nílé ayé yẹn tá tún yára wa okùn ẹbí wọn gbọdọ̀ já a tún máa ṣe dáadáa sẹ́ni tó wà nínú sàárè wọ́n ní gbogbo ọmọ èèyàn tó wá jẹ́ mùsùlùmí tẹ́mi bá ti bọ́ kò sí tó lè ṣe mọ́ nínú àwọn iṣẹ́ rí kò lè kírun mọ́ kò lè gbàwẹ̀ mọ́ kò lè yan náfìlà kò lè ka Kùránì àmọ́ ẹ̀sìn gbé kalẹ̀ kí àwọn ẹbí ẹ̀ kí wọ́n máa fi nǹkan kankan ránṣẹ́ sí nínú sàárè yóò mọ̀ wá gbádùn pẹ̀lú ẹ̀ tó bá wà nù kẹ́ ìkẹ́ ní ó tún pọ̀ sí tó wà nù ìyà ọlọ́run máa fi ń ṣèyà fúnfún yẹ fún àbí kó fi mú yà kù ó dìpẹ́ndì bí ọba ṣe jẹ́ criminals ọlọ́run lè fi ṣèyà fúnfún yẹ àbí kó fi mú yà kù látara táwọn èèyàn ń ṣe fún nígbà tí ò sílé ayé wọ́n nígbà míì dẹ̀ ní ẹni yìí gángan fúnra rẹ̀ ó lè jẹ́ òun gangan ló ṣe nǹkan òun kalẹ̀ sílé ayé nǹkan òun wọ́n ń sàǹfààní fáwọn ọmọ ànábì ádámà ládátọ́ ẹ̀kọ́ máa gbàgbà tó wà láyé ládánà ọmọ wa lọ lè bá nínú sàárè kọ́lọ̀mọ́sà járí dáadáa ṣe ẹlòmí ò sì ní rántí ṣe kankan sọ́run àmọ́ tó bá kú ọlọ́run fáwọn èèyàn rẹ̀ kẹ́ wọ́n wọ́n wá ṣe nǹkan dáadáa fún tó jẹ́ pé ládàá rẹ̀ ọmọ bá nínú sàárè yóò mọ̀ wá gbádùn àlùmọ̀wọ́fàkú wọ́n lẹ́ni tọ́lọ́run fi ṣe kò ń gẹ́ tó bá wọnú sàárè òun náà ni ó wà mọ̀ kọ́dàmà lè náfṣìṣì àwòkúdìmà láà òun náà lẹni tọ́jẹ́ pé kó tó kù nílé ayé ló ti kọ́ sínú wíìlì rẹ̀ wòsíyà rẹ̀ ìpẹ́ dákun ayé mà èmi lè bọ́ o ẹ bá sìn kan báyìí ẹ bá sìn kan báyìí ẹ bá sìn kan báyìí láwọn nǹkan tọ́jẹ́ pé ẹ̀sìn ni a máa ṣe tí ládàá rẹ̀ wọ́n máa bá nínú sàárè tí ọba sùn ti sọ àwọn kan jẹ gbogbo ẹ̀mógún ni àbí kọ́jẹ́ pé àwọn èèyàn ni wọ́n kàn ronú wípé bàá mi kú ìyá mi kú ẹ̀gbọ́n mi kú ọkọ mi ló kú ìyàwó mi kú ọmọ mi ló kú ah, mo fẹ́ ṣe nǹkan báyìí fún kí ládàá wọn máa bá wọ́n lè yí tó bá jẹ́ ẹnu méjèèjì àfàtúbà ah, lè sọ ìbí hàtàlì kọ́bùl orí eré àti ìdùnnú kọ́ bẹ́fẹ́ ní ti ń bẹnu sàárè náà ما ينتفع به الميت بعد الوفاة بالأدلة الشرعية من الكتاب والسنة wọ́n ní gbogbo èèyàn náà ní máa ń wù kó wọ́n ṣẹ̀yìn òkú gbogbo èèyàn náà ní máa ń wù kó wọ́n ṣe ẹ̀yẹ fún bàbá àbíyà àbí òkú tó kú fóun àmọ́pọ̀lọpọ̀ wa lè ní àìmójútó ṣẹ̀ríà àìkéwú àìjòkótà àwọn àfáà súnà àmọ́ ń tọ́yẹ ká nǹkan méjì làwọn èèyàn máa ń ṣe ẹ̀ṣẹ̀ wọ́n máa dẹ́ṣẹ̀ táàsì ní bẹ̀ wọ́n ipe ẹ dákun àní bẹ́ẹ̀ lọ́n fún wọn pé gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ń dá yìí ọlọ́run bá múládà rẹ̀ bókùnrin bí àwọn tí wọ́n mú tí lápẹjúwe àbí tí wọ́n ń jó wọn ò ní sàmí àwọn gbé àwọn ilé sàmí ẹ̀ pé kọ́lọ̀ dáadáa gbogbo ìrami yìí bàbá bídíà náà ẹ̀ṣẹ̀ lòun náà òun náà ni pé gbogbo àwọn ìlànà tá nẹ́bì tí ò gbé kalẹ̀ ká máa fi rántí òkú ká máa fi sòkú àwa ahun fúnra wa àwa ń ṣe àwa ni yóò dà bẹ́ẹ̀ náà nítorí pé ìtawárí kọ́ dáa nìyẹn wọ́n ní ká máa ṣe èyí tí wọ́n dálẹ̀ èyí tí ànẹ́bì ṣe ni ká máa ṣe kíni òun náà ni ká máa ṣe. alákọ̀ọ́kọ́ àwọn olùfà wa ọ̀pọ̀ tí wọ́n kọ́ lẹ̀ mẹ́wàá péré mo fẹ́ kà mẹ́wàá yẹn kama máa kọ́ lẹ̀ ká máa kọ́ sí rí wa igbe tí òkú rẹ̀ bá ti kú èyí tó fi máa jọ máa rí lọ́dọ̀ rẹ̀ tó fi jẹ́ wọn máa gbẹ̀yìn tẹ́yìn ṣe tó máa jọ máa lálùbáríkà tó máa jọ máa dáadáa òun náà ní kò ṣe kan nínú mẹ́wàá yìí àbí kò ṣe yìí tí pàrẹ́ bá ká nínú mẹ́wàá tí mo fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ sọ̀látùlì janaza dáwọ́tún náàsì lè sọ̀látùlì janaza tí bàbá yẹn bá ti kú gbọ́ra báyìí àbí ìyá yẹn ló kú àbẹ́gbọ́n rẹ̀ àbí ìyàwó àbọ́kọ oore tó lè ṣe fún lóore má lè gbàgbé tó dájú fún òun náà ni kó pe àwọn èrò lé kí wọ́n wá kírun sí la ọmọ wa fi fóònù rẹ̀ pẹ̀ àwọn èèyàn ẹ dákun ẹ máa bọ̀ o lẹ́yìn alásàrí ni o ẹ máa lẹ́yìn àyílà ni o ẹ máa bọ̀ mẹ́fà rọ̀lẹ́ ni o bí wọ́n bá ṣe kù sí bẹ́ẹ̀ náà ni àánú ọlọ́run ọbọ̀ ṣe pọ̀ sí lérí òkú rẹ̀ tí wọ́n tẹ́lẹ̀ anábi sallallahu alaihi wasallam anábi ni ma min rajulin mayyitin fayakumu ala janazatihi arba'una rajula anábi ni gbogbo òkú tí wọ́n bá tẹ́lẹ̀ tí àwọn èèyàn 40 ogún méjì tí wọ́n wá tó tí wọ́n kírun sí la la yushrikuna billahi kò sẹ́ni tó lóńdè kò sẹ́ni tí ń sin gbẹ́rẹ́ kò sẹ́ni tí ń tẹ̀fá kò sẹ́ni tí ń sẹ́gbẹ́ awo kò sẹ́ni tí ń sẹ́gbẹ́ ìmùlà kò sẹ́ni tí ń sẹ́gbẹ́ ẹgbẹ́ àjẹ́ kò sẹ́ni kankan tí ń jẹ tó lógun owó tí ń lò nílé ni ológun sọ́ra la yushrikuna bihi shay'an ànábì ní kò sẹ́ni kan nínú wọn tó fi rúbọ fi kí ọlọ́run bá láà kọ́ wọlá àdúrà tí wọ́n ṣe yẹn ìrun tí wọ́n kí yẹn torí ìrun tá ń kí ní àdúrà níjàmá kọ́lọ̀wọ́n wọlá rẹ̀ má òkú yẹn la ọlọ́wọ́n fi wá yọ ọkùnrin náà kó lọ́rùn rẹ̀ ọlọ́wọ́n fi irun rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń sálámà kó lè ìrun jànáza ọlọ́wọ́n sì fi irun yẹn sípẹ́ rẹ̀ ẹ̀yin jàmá bóòlù wá rí èèyàn fọ́ọ̀tì tí sí gbẹ́rẹ́ ilẹ̀ Yorùbá èyí ò ní bùkátà sí kọ ọmọ rìn sọ́dọ̀ alùsúnà tí wọ́n sógun kọ ọmọ rìn sọ́dọ̀ àwọn tí wọ́n ṣe àṣejẹ àwọn tí wọ́n lo pàró tí wọ́n bọ òsà àdábọ àtàjọbọ tí wọ́n ní ṣe pẹ̀lú òsà àlú ibẹ̀ lọ́ máa rìn sí táwọn yẹn bá ṣe ti pé fọ́tì àwọn irúwó ògìrì wà náà lè wá ọlọ́run ṣẹ̀ ní wo tí wọ́n dépò tí ó kà ibi ọba rìn sí ní ó dìtámì ìparí rẹ̀ o ni ó fi dakọ láwọn ọ̀rẹ́ dáadáa tán já àwọn ọ̀rẹ́ tán gbọ́lọ́ ń gbọ́ tó láwọn náà ni wọ́n ṣùgbà rẹ̀ alákọ̀ọ́kọ́ ni ẹ jama ó di mélòó jama ó dé ní ẹlẹ́ẹ̀kejì azahabu ilẹ̀ makbara nínú ẹ̀yẹ tó bá súnà mu téèyàn máa ń ṣe fókù ẹni tó bá jáde láyé òun náà ni kẹsìn lọ itẹ́ kẹgbé lọ tẹ́ ẹ má máa sin sílẹ̀ kèfèrí ni máa ń sìnkú síwájú ilé àwọn kèfèrí ni máa ń sìnkú sẹ́yìn ilé àwọn kèfèrí ní máa ń sìnkú sínú ilé afá kèfèrí kìí sàṣà islam àfẹ̀yí tẹ́rì bá wá lérí ẹ̀ èyí wá lérí ẹ̀ òun náà ni tànẹ́bùwà muhammad sallallahu alayhi wasallam. sallam tí wọ́n sin sínú yàrá ìyá wa aisha abubakar ló sì sọ ẹ̀rí náà pé ànábì ní ibi àwọn ànábì ọlọ́run bá kú sí ni wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń ṣe wọ́n sí. ẹ̀rí ànábì gbà tó wà nílé ayé ànábì ò sòkún sí lérí kò síjà àdáńsà kan tá ànábì gbẹ́sàárè lẹ́gbẹ̀ẹ́ ilé tó sin síbẹ̀ anábì máa ń rù wọn lọ sí ìtẹ́ ni káàrù òkun lọ sítẹ́ yìí ká lọ lè sin sítẹ́ huwa sunna òun náà ni sunna anábì wa muhammad sallallahu alayhi wa sallam wa fihi khayrun kathir oore tó pọ̀ ló sì wà fún ṣe rí ká máa sìnkú sí mọ́sálásí àṣà àwọn kiriyó ni àwọn kiriyó bẹ́ẹ̀ bá dé àwọn churches ńláńlá methodist àtàwọn churches ńláńlá ẹ èkó àwọn pásítọ̀ wọn níwájú ṣọ́ọ̀ṣì ẹ rí mọ́sálásí ní ká sìnkú mọ́sálásí àwọn alàyè ní mọ́ ń kírun mọ́sálásì kọ́dà anábì sọ rí wípé láti sọ́lù ilẹ̀ lùkùbò anábì ní ẹ̀gbọ́rọ̀ kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè o tẹ́yìn bá kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè yìí nírun bóòlù yìí ti mọ́ wá gbé òkú wá síbi tá àti ń kírun ká lè ṣàtúnṣe rẹ̀ àwọn òkú tó bá wà mọ́sálásì wa ká lè wù ká sí nǹkan tí ó ṣẹlẹ̀ ni ó ó lè ti kẹ fún ó sì lè wà bẹ́ẹ̀ ṣe sínà ọlọ́mọ fi ń pẹ́lú mi ilé bẹ́ẹ̀ bọ́bá ti kẹ fún ẹ̀dà sínú láìlọ́nù ẹ̀dọ̀ lè sí tọ́bá sì wà lódìdí ẹgbẹ́ lọ kò sí nǹkan mẹ́ anábì ni láti sọ́lù ilẹ̀ kùbúwò ẹ má kírun lẹ́gbẹ̀ẹ́ sàárì bó láti wá máa kó àwọn òkú wa mọ́sálásí wọ́n ní ìyá ń lò ní ilẹ̀ mọ́sálásí wọ́n ní bàbá yẹn àkọ́kọ́ máàmù wọn èyí máàmù wọn tó kọ́kọ́ mọ́sálásí ni òun ni máàmù àkọ́kọ́ nílùú bàbá àdínì ni wọ́n lásì kan bẹ lẹ́kọ̀ọ́ gbogbo ìsàlẹ̀ rẹ̀ báyìí tẹ́ni àwọn bàbá àdínì láwọn bẹ̀ ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ̀yìn ẹ̀ màdé bá dẹ́kọ̀ọ́ ẹ̀ ọlọ́run bá fún lálàáfẹ́ sallallahu alaihi azima rabbal arshil azim an yashfiha sallallahu alaihi azima رب العرش العظيم أن يشفيها أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيها أدعو بي ألما جوكين كوكاوا anábì wa lọ sí ìtẹ́ àwọn mùsùlùmí ìyàwó Aisha rò pé anábì yọ lọ́dọ̀ mi wọ́n bínú wọ́n bínú bà tí ó wà rí anábì tí ń bọ̀ lọ́ọ̀kan ó wá rí pé níbi títí ń bọ̀ yìí ibi ó bá wà náà ni ó ṣe kíní náà ni ó wà ó wà ní ìbọ̀lẹ̀ ta a sì ti sọpanupọ̀ lánàá ń lu yìí pé ẹ̀rí láàmà sí kíní ẹ̀rí láàmà tẹ̀lé lérí gbọ́n tábà sí àbá àpanupọ̀ jẹun àpanupọ̀ ọ̀láyà àpanupọ̀ lánàá ẹni tó bá fẹ́ yẹsẹ̀ ẹlẹ́ ni ọ̀yà yẹlẹ̀ tọ́lọ́lọ́rọ̀ àtànẹ́bìlà a máa ń tẹ̀lé èyàn fi máa láṣeyọrí anẹ́bì wá débẹ̀ ọlọ́run ọba ọ̀pá mi fẹ́ díjí gbogbo àwọn tí wọ́n wà ní bàkẹ́yìn bàkẹ́yìn yìí ó ní ìtẹ́ mùsùlùmí ní Madina gbogbo alálàájì mi máa ń lọ́bẹ̀ láti lọ́jọ́ sàdúrà fáwọn tó wà bẹ́ẹ̀ rọwáwo Muslim ọwà nù àdìsí imam Muslim wípé anabi máa ń kó àwọn mùsùlùmí lọ bàkẹ́ makibaratul bàkẹ́ anabi máa ń kó àwọn mùsùlùmí lọ. sẹ́rí ilé táwa àlàyé tá ń gbé kì í sílé àwọn òkú àwa àlàyé lá àwọn alálà ọ̀tún àtòsí àtiwájú àtẹ̀yìn ṣe rí lé àwọn òkú bẹ̀rẹ̀ gíráǹdì bóò láti wá gbé òkú wá sọ́dọ̀ aláyé ẹ wà balẹ̀ jẹ́ wọ́n fẹ́ kọ́ sọ́ọ̀bù wọ́n fẹ́ tún lékọ́ bàbá yóò máa dí wọn lọ́wọ́ wọ́n tún máa jòkó lé sàárè wọ́n máa tọ̀ sírí ẹ̀ wọ́n máa yàgbé àwọn ẹran máa yàgbé ẹ̀bẹ̀ lẹ́kọ̀ọ́ wọn a sùn lédi sàárè wọn a bára wọn sùn lédi sàárè gẹ́rù mọ̀káràmẹ́wọ̀n wọ́n wọ̀ mohan òkúta bá sin sílé àwọn fojú rẹ̀ rí mọ̀bọ̀ látara pé a máa yẹyẹ sàárè náà àwọn mẹ́ta tó máa lọ lè búra ń bẹ̀ kátó wá pé àtúnwá lálẹ́ o àwa kọ́ mọ́sálásí ẹ àwọn abòmí wọ́n ẹ ni tẹ́ bá débẹ̀ ẹ rí pé sàárè eléyìí ọ̀dà nínú àwọn àṣà àwọn kiriyóni káwọn mùsùlùmí tẹ́bá rí àwọn iṣẹ́ wa níjọun lọ́nà Ògbómọ̀ṣọ́ ẹ̀rí àwọn iṣẹ́ kan tẹ́bá wò lọ́kàn mọ́síláṣí lẹ́pẹ̀ tẹ́bá wá súnmọ́ bẹ̀rẹ̀ sáàmà pé àṣẹ alàgbà kan àbí ọba àlú kan ní ni náà sì síbẹ̀ àwọn àwọn ti wá bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí bókù bá ti kú àádà àpapọ̀ mọ́ àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n wà òun náà ni pé ẹni tàbá gbé lọ́tẹ́ yóò máa sàǹfààní pẹ̀lú àwọn àdúrà gbogbo tí wọ́n bá ń gbé òkú lọ́tẹ́ a máa sàdúrà fún àwọn tàbá ń bẹ̀ òkú iná yóò máa gbàdúrà wọ́n máa sàdúrà fún tàlọ́hùn tàná wà rántí ẹ̀ lẹ́yìn fòlé tó nìkan dá wà mí wọ́n wá ní ẹja gbòkú bàbá yín lọ́tẹ́ ọwá ni wọ́n fẹ́ ju òkú bàbá yín nù ó ní wọ́n fẹ́ jù sínú gbó àti ilé àti ìtẹ́ nígbà ẹlọ́run bá fẹ́ payé rẹ gbogbo ọ̀padà rí bákan náà kọ́ padà rí jẹun bọ́lọ̀ bá darí gbogbo rẹ̀ tó da gbogbo ẹ̀rú pápá bọ́lọ̀ fẹ́ káyé ńlẹ̀ òdìsọ́lá muhammad sallallahu afáwọn abdullahi abbas ó ní ànábì pa wá láṣẹ gbogbo àwa mùsùlùmí tá a bá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ tẹ́ àbá gbókùn dé tẹ́ wọ́n ní tàbá fẹ́ wọ́bẹ̀ ká ṣàdúrà fún gbogbo àwọn tó wà ń bẹ̀ kò wá sókù rẹ̀ ń bẹ̀ bàbá rẹ̀ òsínbẹ̀ ìyá rẹ̀ òsínbẹ̀ ọmọ rẹ̀ òsínbẹ̀ ń bẹ̀lẹ̀ السلام عليكم أهل الديار من المؤمنين anu ولكم máa bẹ́yìn tẹ́ wà nílé yóò ẹ̀rì dáàr dìyàr ilé tí wọ́n nìyẹn family house tí wọ́n ní tí wọ́n máa sùn kìí ṣe lé dáwà ń gbé má àágbé wọn jáde nílé lọ ni ẹ̀yin tẹ́ wà nínú lé yín o adẹ́bìnrin àlàáfíà kọ́ máa bá yín o ẹ̀yin olùgbàgbọ́ òdodo èyí tí ó bá gbàgbọ́ àdúrà òní ṣe kíní àdúrà òní bá àdúrà òní wà bá ẹni tí ń ṣẹbọ kó tó kú tani ọgbà dúwà náà sáàlá ni ọgbà mínálímọ́ míní ẹ̀rí tá anábì sọ anábì ti mọ̀ pé <laughs> ọlọ́run lọ́mọnú anábì láwọn tó nígbàgbọ́ òdodo nínú yín àlàáfíà ọlọ́run yóò máa bá yín wa inna insha allahu bikum lahiqun àwa náà á padà wá jọ yín o àwa náà padà wá darapọ̀ mọ́ yín o níbo lànàbì ní àwa náà padà darapọ̀ níbo lànàbì lápadà lọ jama ìtẹ́ ẹja kéwù ni ẹja kẹ ẹmẹjà bàbá kan kú sí Morocco ẹnìkan kú sí Cairo wọ́n sì ń sẹ́gbẹ̀ ilé wọ́n ti sẹ́gbẹ̀ mọ́sálásí ọ̀rọ̀ lásán nù kìí sẹ̀ rí ọ̀rọ̀ ẹ̀rí là ń sọ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run sọ láàmà fi yanjú ọ̀rọ̀ kìí sẹ́pà àfà kan sí Cairo àfà kan sí Morocco àfà kan wọ́n ṣe kìíní kan Kaula rọ̀ òun sì sọnù nítorí kọ́ ọmọ sọ fún wa ni pé ànábì sọ ànábì ni ẹ máa sọ fún wọn bẹ́ẹ̀ ànábì ni ẹ wá ní asálùláhà lánàá wàlá kùmùlà àfíà àláfíà ọlọ́nkọ́ máa bá wa lókùn gbàtà wa bá wà láyé ẹ̀yin náà tẹ wà nílé yìí àláfíà ọlọ́nkọ́ máa bẹ́yìn náà a sì wá wọtẹ́ a gbókù síbẹ̀ a máa lọ àbá wa ṣe fi yàrá láì gbókù wa àdúrà tá a kọ́kọ́ ṣe a ṣàdúrà a máa lọ gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ti sórí rẹ̀ pẹ̀lú àdúrà wa kò wá sókù tiẹ̀ ń bẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ gbókò ẹ̀ lọ́tẹ́ ìwọ náà ló ń sọ pé ẹ má gbókò mi lọ́tẹ́ o ń bí ẹ̀gbẹ́ ń bí ni ẹsẹ̀ mi sì ń bá kú ọ̀n dọ̀rọ̀ ara ẹ̀rú kó tó jáde láì tó sì dẹ́kun gbogbo olùkọ́ kan lọ́pọ̀lọ́ ní tesla ẹ̀sẹ̀ lágbàdì ẹ wà fi ọlọ́dẹ síbẹ̀ tí wọ́n máa sọ nítorí àwọn àwọn oníraṣù àwọn baba aláwo tẹ́ ń pẹ́ra wọn láàfa wọ́n fi rí èèyàn sógun owó ọlọ́dẹ ẹwà ti wá mú ẹwà gbé sínú pépà gbogbo ayé ní orí ọparí iṣẹ́ ọlọ́run tó lóun jẹ́nu iṣẹ́ ọlọ́run kí sì jẹ́ tẹ́lẹ̀ náà kí ní jẹ́ iṣẹ́ kíta ní jẹ́ iṣẹ́ sùn àwọn yìí ti pọ̀ nílẹ̀ yorùbá rẹ̀ pété báyìí ni ọ̀dájú ẹlẹ́ẹ̀kẹta àdùwáwò bá dàdà fún tábà wá àwa ní tètè kú ò á lò bí ìṣẹ́jú márùn sí mẹ́wàá á dúró létí sàárè nínú súnà ni a sì fòkù wa anábì àní istaghfiru li akhikum wasalu lahu tathbita fa innahu al-ana yus'al anábì ní ẹ má ti lọ ẹ má ti lọ o ẹni tẹ́ ẹ dá yẹ bò lérí má lẹ́yìn ẹ ṣàdúrà fún o kọ́lọ̀ ń ferí jìn o ẹ béèrè fún lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ wọn tọ́ sọ́nà torí wọ́n béèrè béèrè lọ́wọ́ rẹ̀ nísìn kí ni wọ́n béèrè jama mọ́rọ̀ bùkà tani ọlọ́run bá rẹ ẹni bá lọ́lọ́run bá mi ti ń sìn ní dáhùn ha ni wọ́n pẹ̀lú tala nábì rẹ ẹni tí ọba jẹ́ pé kọ̀ọ̀bá ṣe súnà wọn ò bí dáa kọ́sẹ̀ pé Muhammad ló ti sẹ́wọ̀n tó ọba jẹ́ àlù súnà wọn ò bí ọdá míín sáré kọ́ sọ pé ànábì ló ti sẹ́ torí eléyìí kọjá pé yín pàtí sẹ́yìn kan máa wí rọ́ọ̀ nítọ́ jẹsùn tó jẹjú kó tó kú ìlọ́dáhùn rẹ̀ tọba jẹ́ ẹni tí ń tẹ̀lé súnà ó ní Muhammad ló ti tọba tẹ̀lé súnà ha ló sọ wọ́n ní ta ni ẹ̀sìn wo ló ń sìn ìbéèrè mẹ́ta tí wọ́n béèrè ó ní islam èyí ń tọ́ba wà ní islam àwọn tó wá pé wọ́n lọ sóòru wọ́n lọ sọ́ọ̀sì wọ́n lọ ibi ẹgbẹ́ awo ẹjọ́ ń sẹgbẹ́ mọ̀lẹ̀ nílùú ẹjọ́ ń sòsà àjọbọ àtàdábọ wọ́n ń pè ọ́ pé òsáyà òsìdí abdulfatai ni ọ zainabu ni ọ alájà ni ọ ọwá ní ẹ̀sọ́ lẹ́yìn ìlú ká lè islam ló ṣe torí ẹ̀sìn tó ń ṣe ẹ̀sìn ìbọ̀rìṣà ẹ̀sìn àbáláyé ni wọ́n ń pè fẹ́ẹ̀ máa yàbí ó lè jẹ́ pé islam lẹ̀sìn àbáláyé ẹ̀sìn àrọ́dàrọ́dà islam ẹni bá wà nínú ẹnìkan ni ó fèsì fún islam ni òun ṣe tọ́jú pé àtìlẹ́ àti ìta rẹ̀ islam ní sílò tán yóò fèsì yóò bá ti fèsì tán yóò bẹ̀rẹ̀ gbádùn ṣẹlẹ̀ ni tí ó fèsì tóun ní ha wọ́n ní wọ́n lù ní òjòrò gbáà pẹ̀lú irin ni wọ́n fi sòjòrò náà àwọn òrírí àmà nẹ́bí ròyìn rẹ̀ wọ́n ní gbogbo tọ́lọ̀ dání ọgbọ̀ gbáà lẹ́yìn àlìjẹ̀ náà tọ́mọ èèyàn nìkan àwọn nìkan là ní gbọ́ bàbá tí wọ́n lọ lé ànábì ni yọ́mọ̀ wá gbọ́hùn ẹsẹ̀ bàtà wa ẹmú sọ́fẹ̀ ńlẹ̀ ẹgbàgì ẹgbómi ọya ẹmú aṣọ tó kù ọya ẹmádà wọ́n mọ̀ gbọ́hùn yín torí ẹ̀ ń pẹ̀yìn dàbá yìí wọ́n tàwọn jí ó ti délé òtọ́ bá wọn bó ṣe wá délé òtọ́ yẹn ó wá nídìí àánú ọlọ́run ó sì nídìí ìkúnlọ́wọ́ yín nínú pákó lábẹ́ yẹ̀pẹ̀ nínú òkùnkùn ó nídìí àánú ọlọ́run ó tún wá nídìí kún lọ́wọ́ yín èyí tẹ́ wà láyé kẹ sànú òun kí lè ti fi sànú rẹ̀ jẹ́mà òun náà ni kẹ ṣe àdúà kẹ mú owó kẹ fi tọrẹ kọ́lọ́run wá síjú àánú wò tó bá jẹ́ nire ìkẹ́ náà pọ̀ sí tó bá jẹ́ nibú ọlọ́run ọbọ yóò reduce ọlọ́run ọbọ ó ṣèyà fúnfún yẹn fún àbí kó sì mú owó ìyá náà fún kó mú kó fún àbí kó mú gbogbo ìyá náà kó fún kílẹ̀ lẹ́ẹ̀kẹta orí kíláàsì láwà báyìí jẹmọ́ ẹmẹ́jà sùn kílẹ̀ lẹ́ẹ̀kẹta àádùn sí àdúrà fún kẹ́nìkan máa wá yanu kó ní àdúrà ìbò àdúrà òsì wá níbò kílà anábì ní ká tọrọ fún yìí àdúrà wọn ń pè anábì sallallahu alaihi wasallam darajatuhu fil janna anábì ní arákùnrin kan bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó jẹ́ fọ̀yàkúlù anna hada yóò ma wá bèèrè pé bó mo ti ráwọn sẹ́rẹ̀ yìí fọ́yùkọ́lù bíṣtìkì fàárí wọ́là díkàlákà wọ́n ma wá sọ fún pé à àforíjì tí ọmọ rẹ̀ ń tọrọ fún ọ nígbà tó sílé ayé òun ló fà á tí a fi gbékò rẹ̀ ga tó fi dẹ́nà àdìjánà lẹ́ àdúrà ń gbà àbádùn ìgbà a ma sọ Allahumma gìfìrí lahu warhamu Allahumma gìfìrí lahu warhamu nítorí ọmọ wí nìyẹn o wọn ò bí ọ ní wàrọ wọn wàrẹ àwọn ọjà náà ti náyẹn o wọn ò bí ọ nìyẹn o Allahumma ghfir lahu warhamu sọ́bájóbìnrin Allahumma ghfir laha warhamu ha bọ́ọ̀bá wa gbọ́lá rọ́bọ́ wá sọ ní yorùbá ọlọ́mọba fèrèjì ọlọ́mọba ń kẹ́ ìfọ́mà sọ́nù bó ṣe ń sọ òtítọ́ ọlọ́mọba ni walladhina ja'u min ba'dihim ọlọ́run láwọn tí wọ́n dé lẹ́yìn wọn yaquluna rabbana wọ́n máa sọ pé ìwọ ọlọ́mọba wa ighfir lana fèrèjì wa wa li ikhwanina alladhina sabaquna bil iman kò sì fèrèjì àwọn tí wọ́n ti kú tí wọ́n ti síwájú wa pẹ̀lú gbàgbọ́ ẹ̀rí àdúrà ń gbà bá dúró gbà àdúrà ń bókù àbí èbókù àwọn tó ti síwájú wa ọlọ́run tó wá fi kílọ́sì ó ní bìlì ìmánì sórí pé ọwọ̀lẹ́ ó lè dádùkú ọwà check ìmánì rẹ̀ ìpé lẹ́yìn ọlọ́run ìjẹ́ mo tún gba nǹkan mí ìgbọ́nú ẹ̀mí mi tọ́ba ti wà dákùnmọ́sẹ̀ ìdánù kò tó jáde lé nítorí pé àdúrà wa ta kù lẹ́yìn rẹ̀ kò ní gbà fọ́ wọ́n ní àwọn afájú òkú tí wọ́n ta tẹ́ǹtì àmọ́ ẹni tó kú yìí ó sì ń gbẹ́rẹ́ kú ni ẹni kú yìí ìlẹ̀kẹ̀ awó ń bẹ lọ́wọ́ ẹ̀ táwọn afáyẹ bá mọ̀ pàláwo ni tí wọ́n mọ̀ pé olóòṣà ni àwọn náà sì gbé tiwọn kan tó kù ń bẹ tọ́lọ́run ti ní mákànà lè mọ́min ọlọ́run ti ní mákànà lè nàbí wọ́n lẹ́dínà àmànà ọlọ́run láàrín nàbí ò tó bẹ́ o àtàwọn olùgbàgbọ́ òdodo Eh, wọ́n kánà lè nàbí wọ́n lè dínà àmànú ayé sẹ́gbẹ̀fẹ̀rú lè mọ́ṣirikí kálá wọn máa tọrọ àforíjì fẹ́ni tó kú sí di ọ̀sà lọ́dọ̀ tèmi ọlọ́ wọn máa tọrọ àforíjì fún lọ́dọ̀ èmi ọlọ́ wọ́lẹ́wọ́ kánà ó lè kórè bá ìbá ìjà ń wọn àti ya wọn lókùn àti kílà sí wọn ìpẹ́ ẹni náà ni wọn ẹni náà ni bọ̀ sá òsà tá ń bọ́ nínú yẹ mẹ́jà bọ́ mọ́ èyí tá ń bọ́ nínú ìdílé ẹnì kọ̀ọ̀kan wa mẹ́jà bọ́ mọ́ mọ́sálásí ni ká máa wá ká sì dúró lérí mọ́sálásí lẹ́yìn wa tá a bá wí ipò ọlọ́run ló tóbi jù ká má jẹ́ nǹkan ní ọjẹ́ ká àdúrà àwọn èèyàn ó lè ṣiṣẹ́ fún ọ tọba ṣe kí ni tọba jáde láyé táàfimọ̀ pàdó àmbókù àdó àmbókù bá a ṣe ń ṣe làásàlàyé ọlọ́wọ́n bá ní wọ́kú rọ́bìrì hàmùhùn máa ọlọ́wọ́n bá ní ìrẹ́ Muhammad bá mi sọ fún àwọn ọmọ wípé ká máa sàdúà fáwọn òbí wọn méjèèjì tí wọ́n ti lọ Rabbi irhamuhuma ọlọ́wọ́n bá ní kẹwọn kama rabbayani saghira gẹ́gẹ́ bí wọ́n se tọ́ ìmẹ́ náà nígbà kékeré tí wọ́n ṣe wàhálà lérí mi ìyá wa ṣe wàhálà kò dó jẹ́ bọ́ọ̀ bá lè ra bàtà fún yẹ tó lè kọ́lé fún tó lè ra mọ́tò fún kí lọ́lọ́ ní kọ́ ọmọ ṣe fún ọlọ́ni máa sàdúà fún àdúrà lọ́lọ́ ní yọ jẹ ọlọ́run ní kò ní kọ́lé ọlọ́run ní kò ní ra mọ́tò ọlọ́run ní kò ní wọṣọ tó rà gbogbo tó bá ní níkẹ́ kò sí ètò lè wúlò fóbi rẹ̀ ma àfi kí ni jama àfi kọ́ fún Allah wá ká ṣàdúrà fún àwọn òbí wa tí wọ́n ti lọ àdúrà ń bòkù àbí ha ẹ wà láwọn nǹkan ni wọ́n ní kẹ́ ma ṣàdúrà fún bẹ́ẹ̀ ṣe ń ṣe nù yàdá ẹ̀yin lẹ́ ń ṣe bídíà ni wọ́n òkú òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam arábìnrin da mata bin adam kọta amaluhu illa min salat arábìnrin tó mẹ́yàn bá ti kú kò sí tó lè dáṣe má nínú ṣẹ́rí àfihàn mẹ́ta ni wọ́n ma bá ní sàárè sọ́dọ̀kọ̀tún járíà àwọn járíà sàárà járíà sọ́dọ̀kọ̀tún járíà kẹsà tábítà ní járíà sàárà tó ṣe tí ládàá rẹ̀ tí wọ́n bá ní ojoojúmọ́ nítorí pé sàárà yẹn ó wà continuous charity ó wà nílẹ̀ èyàn kọ́lé lẹ̀ báyìí lápèjúwe ó wá kó àwọn aláìní síbẹ̀ ṣẹ́bà pé pùpà tí wọ́n bá ń gbénu lé wọn yẹ kán máa sanwó lóṣooṣù ṣe owó tẹ́yẹ kán san lóṣooṣù yẹn oye bàbá yẹn máa gba aládàá rẹ̀ nínú sàárè títí tí lẹ́nu òfin wo ìjọba ìpinnu sádàkọ̀ tí ń járí yà nìyẹn sádàkà tí ó máa lọ títí ó gbígi ọsàn sáàrin ìlú àbí igi mangoro gbogbo anábì náà òye lè mẹ́yìn tọ́fà àbí àbí ìmà tó kọ́ àwọn èèyàn wọ́n fi ní ká kọ́ àwọn èèyàn ní ìmà tó dáa mọ́kọ́ yẹn ní ìmà burúkú ìmà tó sàǹfààní anábì ní táwọn èèyàn máa ń sàǹfààní pẹ̀lú ìmà yẹn ọmọ gbàládá àwọn wọ́lá di sọ́ọ̀lẹ̀ ìyẹ̀dì òwúlọ̀wù ibi táwọn lọ́ni anábì ní àbí ọmọ dáadáa ẹ̀rì tánàbì bá ń sọ̀rọ̀ yóò sì wá sọ yóò wá yan ó ní àwọn wọ́lá anábì ní sọ́ọ̀lẹ̀ anábì ní ọmọ dáadáa ọmọ onígbèlè ọmọ dáadáa ọmọ tó ní tàwíìdì ọmọ tó ní àkídà ọmọ tí ń ṣe súnà ọmọ tí ń kírun tí ń gbàwẹ̀ ọmọ tí ń ṣe dáadáa tí ń wùwà dáadáa ànábì ní àdúrà tọmọ dáadáa tí bá ń ṣe yẹ́dọ̀ ọ̀húlàhù àdúrà tí bá ń ṣe fún bàbá rẹ̀ yóò ṣe kí ni yóò máa bá nínú sàárè àmọ́ wọ́ládùn sáálẹ̀ nǹkan ọmọ burúkú tí ń fagbó ọmọ burúkú tí tọ́mọ yìí tó ń jí kírun tó mú lọ jímà tó mú lọ ìdì tó ní kọmọ gbàwẹ́ mọ́ndé sọmọ pé o ti ń pláàni bí sàárè lọ́sí ṣe kíní bí ó ṣe dá nìyẹn àmọ́ òkan fílẹ̀ ọmọ kan mú gbó mọ́ lọ́wọ́ ó ti jáde ó ti lọ bọ̀n ọmọ ti di dàgúdàgú tó dé àsìkò tẹ́ wọ́n lè yẹn jèrè ọmọ iná ilẹ̀ tó fọmọ ẹlẹ́sìn ilẹ̀ anábì níbọn wọn yẹ bá ń sàdọ̀ fún ọbẹ̀ àdúrà ó sì máa bá ẹ̀yọ́ miami ó di mélòó jama àtàkà ó di mélòó ó di mẹ́ta alákọ̀ọ́kọ́ ìrun ẹlẹ́ẹ̀kejì kagbélọ́tẹ́ ìtẹ́ <laughs> ẹlẹ́ẹ̀kẹsà ẹ̀káwásàgbọ̀n tá a bá fẹ́ kù ní ìtẹ́ torí àsìkò yẹn àsìkò ẹ̀sáàmù ni àsìkò ẹ̀sáàmù ṣe àdúrà tá ti wá ṣe nítẹ̀yẹn oyé àmọ́ wa lọlé ọ̀rọ̀ kọjá pé ibo ilé olóòkú wà wọn gbàgá ní wọn ọ̀tẹ́ni ni wọn ọ̀rọ̀ kọ́ níbo nínú ẹ̀sìn wáyé àmàlàyé tí ìdélẹ̀ níbo nínú ẹ̀sìn yìí wọláhì kò símẹ̀ wọláhì kò símẹ̀ bá kú báyìí lọ́dọ̀ àwọn eh, anábì sallallahu alaihi wasallam anábì wá sọ fún àwọn mùsùlùmí pé ẹwà àwọn kèfèrí òun máa ṣe nǹkan kan tó kùn bá kó kí wọ́n tó gbé sínú sàárè wọ́n pa màálù náà pè ní akra al'akra anábì wá ní la akra fil islam la akra fil islam anábì ní kò sáà ń pa màálù fókù mùsùlùmí o wọ́n gbà pé ẹ̀jẹ̀ táwọn bá ta á lẹ́yìn ni ó jẹ́ kí òkú yẹn bọ́rùn rí anábì wá ní ẹ̀yẹ má dán wo kíni kan má pa màálù wọn dúlé o àwa mùsùlùmí lè ní kí láǹkọ́ mọ́ nǹkan jẹmọ́ la akara fil islam àdúrà ń bókú o gbogbo alájọ ma wá sàdúrà fókun yẹn títí táwa náà fi lọ lè ṣe tá fi lọ bá a máa dá sàdúrà fún individually individually wọ́n mọ̀ rántí èmi ọmọ rántí ẹ̀tọ́ náà mọ̀ rántí bọ́yá ń kírun lọ́wọ́ bọ́yá kírun tán bọ́yá ń lọ bọ́yá kọjá ní tẹ́ bọ́yá kàn rántí ẹ̀ àmá pé ìjòkó àdúrà àjọ mẹ́ta ìjòkó àdúrà àjọ mẹ́jọ ìjòkó àdúrà ọdún kan ìjòkó àdúrà ọdún márùn-ún ọdún mẹ́wàá abẹ́yẹ yẹn padà wọ́n ti gbogbo ọdún ọgbọ̀n ọdún laysa fil islam kò sí nínú ẹ̀sìn islam ayé àlò lọ́dọ̀ àwọn kiriyóni àtàwọn ẹlẹ́bọ kò sí àfa àwọn lágbàlá ayé tó lè mú àdísì wá àtàyà ipe ìjòkó ọjọ́ mẹ́ta wà àtijọ́ mẹ́jọ àti ọdún kan kò sáà fáwọn lágbàlá ayé ayé àlù lọ́dọ̀ àwọn kiriyó lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ni àmọ́ pàdúrà ìbòkù àdúrà máa ń bòkù bó láti wá máa ṣe kálukú aláàmà dáṣẹ fún bàbá náà tiẹ̀ à ń sọ̀rọ̀ àkànná tiẹ̀ àlọ́mọ ah, akẹ́ àfà gazali Allahumma ẹ̀kàn jòkólẹ̀ ẹ̀ ṣe ah, ah, usura abẹ́ ṣe tàlímù abẹ́ ń ṣe halkọ̀ ẹbá wọn ti mú Fatima Allahumma ghfir laha warhamha ọmọ káwò bó ṣe wà lásìkò ànábì nìyẹn àmọ́pẹ́ ẹnìkan ọmọ wa ní ìnáwó dé yọmọ wa sunkún màálù ẹ̀rọ pé okú ẹ̀kún ẹ̀kún ẹ̀rọ pé ẹ̀kún ẹ̀kún ní sun gbèsè ti dé ọ̀rẹ́dì torí ẹ̀yin tẹ́ ìjòkólẹ̀ tẹ́ fẹ́ mú ẹ ti pọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ká ti pọ̀ yọmọ alẹ́ àwọn èlùbọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú dáṣe fún kọ̀dọ̀ òwúdẹ́ ìnìyí àásà gbèsè rẹ̀ bóyá gbèsè tó jẹ ọlọ́run àbí tó jẹ ọmọ ànábì ádámà bóyá láwẹ̀ kan tó jẹ kù àbàsán tó bá jẹ́ pé ó kú sínú àárẹ̀ yẹn lẹ́yìn àwẹ̀ àbàsán kíní àbàsán astaghfirullah tó bá jẹ́ pé oyé kò kú 15 shawwal ọwọ́ akú àníbà san àwẹ̀ rẹ̀ ṣe ẹti gbàgbọ́ yà nìyẹn àníbà san àwẹ̀ nítorí pé kò lágbára lọ́gbà kú àmọ́ ara ti yá nù shawwal sùlùkádà ọwọ́ akú ní sùlùhájì kò sì sẹ́ gbèsè àwẹ̀ tó jẹ́ àbàsán o torí ó ti di gbèsè lọ́rùn ẹ̀ tó jẹ́ ọlọ́ anábìnrin tó bá kú ní tó jẹ́ gbèsè àwẹ̀ fọ́lọ̀ ẹ̀bàsán ẹnìkan ó lè bá nábi ó ní ìnáwó mímá tàtíwà alẹ́ àsọ́mù ṣáàrì ó ní ìyá mi kú ọjọ́ gbèsè àwẹ̀ afa àkàdí i àníhà tí mo lè san fún anábì ní lọ́kàdà aláwùmíkà dẹ́yìnù àkúntakọ́dìyàwó tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí ìyá rẹ̀ tó bá jẹ gbèsè láàrin ìlú sọ́ọ̀bà sáàbò ní san ó ọ̀sán fàdẹ́yìnù lọ́yà àkọ́ àyọkùtọ̀ anábì ní gbèsè ọlọ́wọ́n ọba lọ́dà kọ́kọ́ san èyí tó bá kú sínú tí ọba tó bá jẹ pé kò kú sínú àárẹ̀ yìí àmọ́ tó wá dé pẹ̀lú ara yẹn ló kú sí kò lágbára tó fi kú náà lẹ́yìn náà san gbèsè àwọn aráàlú nítorí ẹ̀ka máa ṣe fókun nìyẹn bókun bá kú nítorí máa béèrè pé sí ọ̀jẹ́ lọ́n gbèsè kì pé ẹlẹ́kùn aṣọ òun la fẹ́ mú níjò láṣẹ gbogbo ẹ̀ papọ̀ mítìnì ìyà wọ́n mọ̀ sí mítìnì ìyà bàbá òkú àbí bàbá bàbá a máa se mí níjọ́ ìfìdáwù dálọ́bẹ̀ ìfìdáwù inú ìfìdáwù wà nùtíra inú tíra wù ìfìdáwù wa kò tí bá alékún sèyá mú bẹnu kọ̀lá ní àbí ọlọ́ni ẹgbà rẹ̀ ó wà kí mọ́sọ̀lá wà tó zakata ó wà nù kọ̀lá ní àbí ẹlòmísìlẹ̀ ní ẹbí ọlọ́ni ní ẹbí àwọn nù kọ̀lá ní pàdù àmọ́ mbókù àdúrà náà làwọn sì ń ṣe àwọn sọ fún yí pé anábì ní ẹkírun bí ń ṣe kírun bá anábì ṣe sàdúrò kúnà láti kíni láti ṣe níta àwọn lọ́ǹṣì nílẹ̀ yorùbá tá a fẹ́ ká gbọ́yé nù àdúrà ń bòkù àmọ́ bá anábì ṣe ń ṣe nàìjà ṣe kíni nàìjà ṣe torí pé bá anábì ṣe kírun náà wọ́n ní ká ṣe kírun gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn anábì ló fún ọ ní pọ́rátíkà báyìí la mà ṣe àbókù òkú lásìkò anábì ní jàmbá òkú sáà kú pẹ̀lú anábì ṣe ṣe lásìkò òkú àwọn ọmọ olókùn lásìkò anábì wọ́n dààmú ìdààmú ìbá àwọn ìlápa tẹ́sán torí owó owó màálù owó ẹran tí fìlàní ọmọ ilé káàkiri ń jọ kẹjọ pé máa mú owó màálù mi o ẹlòmí ò ti máa sòkú yọ máa ń gbowó èyí sọ̀kú olóhùn ṣe sàárà èyí tó ń gbowó sàárà torí ọlọ́run ọlọ́run bá kẹ́ bàbá mi èyí tó ń gbowó ṣe sàárà nìyẹn àbọ̀ ṣe business yọ́ máa ah, wà àwọn yẹ̀ pé àwọn yẹ àwọn táwọn ń bẹ̀ yẹn kọ́ wọ́n ti dìde kú ń bẹ̀ ah ah wàá lọ dé ọlọ́bọ ni wọ́n gbà wọ́n ni wọ́n ti lọ wọ́n lọ bẹ́ẹ̀ ṣé bó ṣe yẹ ká máa ṣe nìyẹn bó lọ yá kí wọ́n ṣe fún ọ wọ́n láàbò ṣe kún ṣe fún ọ̀nàmì torí wọ́n lọ gbádùn bọ́ bá gbádùn ni ọmọ wa máa pa màálù fún ìyá ẹ̀ tànàbí ni akọrọ fil islam o tí wọ́n ń gbowó sàárà tó ń ṣe kíní tó ló ń ṣe ọlọ́mọsà sọ àwọn opó tó kù ṣe kíni tó kù fi sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lè ní ètò kan wá pẹ̀lú ọmọ ìyá wa òun náà ní ká gbé ibò tàbá ti gbé ibò tán kò sí tó kan wá pẹ̀lú fámílì ẹ̀họ́ sí ní tàbí sílẹ̀ ní ní tàbí sọ fún àwa tí a jẹ́ mùsùlùmí anábì ní ìsùn náà tọ̀ lè áàlì jàfàrà fa innama atáhùn máa yashguluhum anábì sallallahu alaihi wasallam anábì ní ẹṣẹ́ ń jẹ ẹ lè ṣe é fún àwọn ọmọ àtìyàwó Jáfàr torí pé ikú Jáfàr gbóná lára wọn púpọ̀ ó wá mú wọn gbàgbé ilé ìdáná ó mú wọn gbàgbé ilé ìdí àrò ẹ̀ṣẹ̀ ń jẹ lọ fún wọn kí ló nínú súnnà jama ìtọ́wà nínú súnnà ni pé àwa tí a jẹ́ ọmọ ọ̀rẹ́ òkú kí láà ṣe jẹ́mọ́ kí láà mẹ́bìnrin ká ṣe ká dáná lọ fún ìsìnà òun ọ̀tọ̀ àmà lè àlì jàfàrà anábì ní ẹ̀dáná lọ fún àwọn fámílì jàfàrà torí ń tọ́ bá wọn báyìí ó ti jí wọ́n gbàgbé kitchen àwa gan láàdáná lọ súnà yẹn gan àyíṣàbà ṣe ta ló ṣe rí ọ̀nà wọ́n mi tó ṣe oúnjẹ sínú kúlà tó lè gbé fẹ́ni tó kúkú fún wọn ò ní káwàá lọ lè jẹun bẹ̀ o lè áàlì kíni Jaafar wọ́n láwọn àgbàlagbà àjọ ọmọ sílẹ̀ kọ̀ọ̀kan bí ara kàtí mọ́sá lè áàlì kíni lè áàlì Jaafara kìí ṣe lè ámọ́tì náà torí súnnà yẹ tàbá ti ká máa tọ́ tàbá ti ń tọ́ ká máa béèrè pé bóòlù ànábì ṣe ṣe títí ẹ̀ àbákọ́jẹ́ pà wá tí a wà nílùú láwa lọ́lẹ̀ ìjòkó síbẹ̀ láwa sọ̀bẹ̀ di ibi a ti máa jẹun láàmà wá pè ń sàárà sàárà ní lọ́dọ̀ yín àmọ́ kò bá súnà èyí tó bá súnà mu èyí padà wá kà nísà ká sàkólẹ́kà pẹ̀lú ọ̀pọ̀ àti kì í bọnú sàárè àmọ́ tí ń bá fámìlì ẹ̀fà mọ́ kò sí tọ́ka pẹ̀lú ìyàwó ẹ̀ mọ́ bàbá ti náwó nulẹ̀ sì ti kú ẹ̀rí pé ìnáwó ti ṣẹlẹ̀ nulẹ̀ yẹn ni ẹ̀ gbogbo aláàmọ̀mọ̀ kọ̀ọ̀kan láàmù sọ́dọ̀ láàmù tọ́jú ẹ̀nà àwọn ọmọ rẹ̀ wa àwọn ìyàwó rẹ̀ a máa fún wọn lóúnjẹ a fún wọn ní aṣọ tàbá ní bùkátà sí wọn áfẹ́ nù wọn àbígbà tí Abu Salama kú talọ́fẹ́ mú Salama jama anábíwa Muhammad sallallahu alaihi wasallam tóbìnrin bá ní òun jòkó tẹ́rì òun ọmọ 25 35 ẹ má dá lóhùn ọ̀daràn ní o ọmọ 35 25 tó lóun ó jòkó tí àwọn ọmọ àwọn irọ́ nípa ọ̀ tí má ti ń jẹun yóò ní bùkátà sọ́kùnrin ẹ̀dìtì gbà mọ̀nà kọfẹ́ yàwó ẹ̀sìn má sùn lóko tó láàsì tẹ́nìkan bá wù ní fámílì yín ẹ̀sẹ̀ sọ yìí gini tí ó bá wá wù ẹjọ́ lè lọ́kọ̀ ń bomi kẹsì má tọ́jú ọmọ rẹ̀ anábì ní asáyí alàlẹ́ àdìmọ́láti wọlé mùsùlùmí fi sabilillah anábì ní ẹni tí máa ń ṣe wàhálà lérí opó àtàwọn aláìní wọ́n dà gẹ́gẹ́ bí ẹni tí ń bẹ ó di márùn ẹlẹ́ẹ̀kẹfà a sì lọ mẹ́wàá bí tẹ̀símù tẹ́ríkà àwọn ogun tó wà nílẹ̀ ápìn wọ́tẹ̀ ń fi ìdòlùwọ̀ sí ìyá àkọọ́lẹ̀ rẹ̀ àgbèjáde àkọọ́lẹ̀ ni wọ́n pè wíl títí ń bẹ nínú àkọọ́lẹ̀ yẹn kìí ṣe ẹbá mi pín gún o láwà sí ìyẹta lè wà rẹ̀ anẹ́bí ẹni tí ó jogun àìpíngún kalẹ̀ fún ọ gbọ́dọ̀ píngún rẹ̀ kó tó kú ọba píngún rẹ̀ kó tó kú òun lè jìyà lọ́dọọlọ́dọ̀ wọ́n bọ̀ fún ẹni lẹ́yìn ìgbà tó bá lọ tán ọgbọ́n mọ́ ṣe wà ní kùránì àti súnà wíìlì wíìlì tí wọ́n ní ká máa kọ yẹn àlùwàsíyàtò ìsìlámíyà wíìlì tinú islam òun náà ni àkọsílẹ̀ ń ta ní nínú dúkìá táwọn yẹn rí àbí àwọn ìtàwọn yẹn ò rí ilẹ̀ rẹ tó níbì kan owó táwọn yẹn jẹ ọ́ àbí dúkìá àwọn èèyàn tó wà lọ́rùn rẹ ó sílẹ̀ ìdí wọ́n pè ní wíìlì inú islam ni kéde kókó pín ogún rẹ sílẹ̀ ni wọ́n pè ní wíìlì àìpín ogún sílẹ̀ ó gbọ́dọ̀ pínkùn rẹ̀ àwọn èèyàn ni wọ́n pín lẹ́yìn rẹ̀ lẹ́yìn náà àwọn ṣe olóore tó fẹ́ ṣe ẹ̀bá mi kọ́ mọ́sálásí ẹ̀bá mi gbẹ́ bọ́ọ̀hù ẹ̀bá mi fáwọn ọmọ òrukàn ẹ̀bá mi fún àwọn okó ọmọṣẹ́ mi kan ṣiṣẹ́ lábẹ́ mi ó ti sìn mí púpọ̀ oye mo sì ní determination pé mo fẹ́ dá lọ́lá ẹ̀fọn fún two million nínú owó mi kó lè fi bẹ̀rẹ̀ owó ṣẹ́rí gbogbo sàárà tó fẹ́ ṣe èyí tí wọ́n ní Muhammad sallallahu alaihi wasallam anábì di oyé wa nínú àdísì anábì sallallahu alaihi wasallam wọ́n pẹ̀ nìkan ní sáàdù abọ́kan nínú àwọn sàhábà wọ́n ní ẹ̀mẹ̀rẹ̀ fẹ́ bọ́ ọ wá lóhun fi gbogbo dúkìá àwọn lẹ́fún sílá anábì lọ́lọ́wọ̀n gbọ́ láyé bẹ́ ó ní ìdajì anábì lọ́lọ́wọ̀n gbọ́ láyé bẹ́ ó ní ìdákan nínú mẹ́ta anábì ní wàsúlùsù kẹfìrì kọ́ fa àwọn ọmọ rẹ̀ lẹ̀ lẹ́ni tí wọ́n dìde látara dúkìá rẹ̀ khairu min an tazara ohun yatakaffafuna an-nas ó lóore ju kó kí wọ́n lẹ̀ lálùbára lọ fún ọmọ tọrọ bára lẹ́yìn rẹ̀ ẹ̀rin anábì ní ilé ṣe pàtàkì ju mọ́sálásí lọ lábala bẹ̀ sì wá kó gbogbo ó sí mọ́sálásí táwọn ọmọ rẹ̀ ń bẹ̀lẹ̀ gbogbo dáadáa tó bá kọ sínú wíìlì rẹ̀ kan bọ̀ ṣe lẹ́yìn rẹ̀ tí ọmọ jẹ́ ládàá fún ọ wọ́n ní kò gbọ́dọ̀ ju ìdá kan nínú mélòó lọ ìdá kan nínú mẹ́ta lọ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn Islam ẹ̀rí inú àwọn tá a máa kọ sílẹ̀ ìpé ẹbá mi ṣe kí ládàá rẹ̀ ọmọ bá mi táǹkì ṣọ́dá kọ̀tún járíà òun ni bìnáwó masjid takọ masalasi man bana masjidan lillah man bana masjidan bana Allahu lahu mithlahu masalasi fọ́lọ́n ànábì lákọ́ irú masalasi yẹn bó ṣe tó àkọ́ rú ẹ̀ fún lálìjanna nílé tí ọmọ gbé kó tó dálìjanna ìyá rẹ̀ wá kú ọwá la masalasi ọ̀làmálẹ̀ gbogbo òrùn tí wọ́n kí ń bẹ̀ sí ìyá rẹ̀ ọmọ gbàládàá ṣé tu tún ṣe tí ìyá rẹ̀ gan sí ń tó wà láyé lọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni afro béèrè ọ lè gbẹ́ bọ́ọ̀wù àbí kànga fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ típa rẹ̀ bá ka sáàdùn ó lè bá lẹ́bọ̀ Muhammad bọ́nà ọ̀bádà ó ní iná omi máa tàbí afa àtàsọ́dà fún ha, ó ní ìyá mi máa kún nísì ó ní ṣe tí bá ti sàárà ẹ̀rí sáàmà pé àti parí àdúrà lẹ́ẹ̀ka pàdùn àmà ń bókù bá ṣe ṣe nìkan ní ọ yàtọ̀ síra wọn báwa ṣe ṣe yàtọ̀ sí bá nábì ṣe ṣe àtọwà débi abala sàárà ó ní sí sàárà mọ́ bá anábì ní náà sàárà ò sí wá níbà ó ṣe sàárà báyìí ọlọ́run sì yọ̀yá rẹ̀ kò nu wàhálà yé àbí wàhálà ọ̀run wàhálà nu sàárè ó ní inna ummi mata ta aba atasaddaqu anha qala na'am qultu fa ayu sadaqa ó ní sàárà wo lòun lè ṣe nínú ẹgbàá wákan ó ní fa ayu sadaqa ti abdul sàárà wo lọ́lọ́lá jù anábì ní saqil ma òun náà ni kó lọ lè gbẹ́ kànga táwọn èèyàn ọmọ mu mi ń bẹ̀ ló kọ̀ yá wọ́n wá gbẹ́ kànga náà fọ̀súnmiyàtí bèbèrè Ummi Sa'ad wọ́n wá sọ kànga náà ní kànga ìyá sáàdù ẹwùn tá anábì ní sàárọ̀ ọ̀sẹ̀ anábì ò ní kálẹ̀ pa màlúù kálẹ̀ máa sọ káma wá jó ju ẹlẹ́sìn èyàn bẹnu sàárì ẹnjó èyàn bẹnu òkùnkùn ẹlòlò tí wọ́n bá sọ fún yàn pé èyàn ò pé ọyá kéèyàn mà tí sọ ṣe wọ́n máa dunnú wọ́n máa máa sọ níjọ́ ìbànújẹ́ ni àbí ìjọ́ ìyàwó kan máa ń dásọ ni ó sì wá jẹ́ pé yóò kú lẹ̀ máa ń dásọ kí ni yẹ ti di opposite ẹ̀ ń yọ̀ nítorí pé ẹ ti rí pé yàyìn ti wà ní jẹ́ńdà ni àbí ẹ̀ ń yọ̀ nítorí pé wọ́n ti yọ kùnà kò lọ́rùn bàbá yín kí lẹ rí gẹ́gẹ́ fi yọ ẹlòmí ẹ̀rí záhírù rẹ̀ pé èèyàn rẹ̀ ní láyé lọ́dọ̀ ọlọ́run lórí búùsì tọ́bọ̀ wá jẹ́ ní rẹ̀ náà ni bàbá yín na sábùhù wà láwọ̀ àṣìbù bá ṣe rò oye sáàmà wá dára sí lọ́rùn ni àbá máa ṣe nǹkan tí ó máa jẹ́ àǹfààní fún nínú sáré nínú ẹ̀ òun ni waqfu khairi endowment endowment mọ̀ ti sọ lẹ́ẹ̀kan o lè kọ́lé kọ́ wá ní ṣẹ́rí ilé tẹ́mọ́kọ́ yìí gbogbo owó rẹ́ǹtì tẹ́ bá ń gbà ń bẹ́ ẹ máa kó fún lè mọ́mọ́ ẹ máa kó fáfà àti kọ̀mọ́ kùrán gbogbo àwọn ọmọ orúkàn tó wà ń lò ẹ máa fi sanwó léwe wọn lókọ̀ yáà mi lókọ̀ bàbá wa jẹ̀mọ́ yóò di jálè kìámà ìyá rẹ̀ gan ó bára ẹni ibi tí ò lérò ìpẹ́ ìdàkùn ní tó lè gbé sàwọn sẹ́ lẹ́yìn náà èyàn lè tẹ Qur'an gbogbo àti àmàkà Qur'an ni títí tí ó fi gbó tí ó fi ní sí masalasi ma ní bàbá àdá àti ìyá rẹ̀ ọmọ gbà aládá lérí wákfún tabagba Qur'an ní Kaaba àbí makangba mẹ́rin endowment lórúkọ lágbájá wọ́n lè wá kọ́ sí wọ́n sì lè fi pamọ́ gbogbo àti wọ́n bá ń ka Qur'an ní ẹni ọwọ́ àwọ̀ pé etí wo ṣe ọ̀rọ̀ àfáàní lọ mọ́sálásí etí wo fẹ́ ṣe mọ́sálásí àdúgbò ní tí wọ́n kọ́ ti látijọ́ tí wọ́n parí ẹ̀ ọlọ́lẹ̀ bá wọn parí ẹ̀ sórí díẹ̀ tọ́ sí náà wọ́n pọ̀ ládá fún yàrá àti bàbá rẹ̀ annabi ni inna Allah tasaddaqa alaykum bi thuluthi amwalikum inda wafatikum ziyadatan fi a'malikum annabi ni Ọlọ́run ọba gbà yín láàyè kẹ́ ti sàárà síwájú tẹ́ ma débá nínú sàárè yìí nínú àwọn owó tẹ làágùn rẹ̀ tí ó ma jẹ́ àlékún lérí iṣẹ́ rí tẹ́ sí ìgbàtẹ̀ wà láyé àmọ́ bí fúlù tọ́gbọ́dọ̀ dúkí ní lọ́jà máa ìdáka nínú one third tọ́ba ní lágbájá ó ní wíìlì nílẹ̀ Yorùbá yìí táwọn máa ń pè ń wíìlì ni pé bí bá kú mo nílé mẹ́fà ẹfún ìyálé nílé mẹ́ta ẹfún ìyàwó nílé kan ẹfún ọmọ mi tọ́wà ń bì kan ẹfún nílé àbọ̀ ọya mọ́tò ẹ̀hà báyìí ẹni bá ń pín wú nílé ìwọ náà lọ́rùn ni o láwà sí ìyàtá lílé wa rẹ̀ anábìnrin ẹ pín gun yín o ni wọ́n wá pín nípìn ṣẹ̀ríà àwọn òkè àfà tó máa pín yóò wá ẹ̀yọ́ máa yá mi nínú àwọn kan tí máa ń bá òkú òun làwọn ṣẹ́rí òkú lè máa wà láti kọ́lẹ̀ ń gbà mí ẹ̀yin fábílì ẹwà sí mítì tó bàbá olókù yàwá lókù kí láti fún tí ọmọ bá ní sàárè ah mílíọ̀n wà nílẹ̀ ẹ̀já kọ́ mọ́sálásí ah kò sí mílíọ̀n lẹ́wọ̀ ẹ̀já gbé kànga ah ìpawọ̀ ọ̀ka ọyẹ ẹja ara fáà ọyá ẹja ràgbé ẹja rẹ̀ ní ẹja lọ lè parí ilé ìmámù wa kọ́dá èyí ni mo fẹ́ káwọn èèyàn máa ṣe púpọ̀ jù káwọn lè máàmù lẹ Yorùbá lè gbọ́ wáyé wípé kìí ṣe pé fìdáhùta ní òsùn ni kìí ṣe pé afẹ́ gbàjẹ́ ní ẹnu àwọn torí tí wọ́n sọ ní pé afẹ́ lé àwọn kúrò lọ́fíìsì ọ́fíìsì fìdáhù fìdáhùta ní òsì lákọọ́lẹ̀ kan nínú ẹ̀sìn Islam àbúgbà tá a bá wá ń darí pé ìyá yín kún sí ẹ̀lẹ́ ìlàlẹ́ kan mọ́lẹ̀ fún màmù àbí yìí ti ń wọ́n sì máa ṣèdẹ̀kùn fún yàyínú sáré ẹwà mọ́tò tó gbádùn fún bàbá ìmáàmù sẹ́bùn pé tàbá ti délé yọpọ̀ ǹsì táwọn ìyára mọ́tò ǹsì tí wọ́n ń kọ́lé àwọn bàbá ò ní jòkó fìdáwò èyí ń dámi lójú ipé bàbá sí fìdáwò lẹ́mù ni àfẹ́gbà mọ́tò <laughs> ó dámi lójú pé kò sí bàbá kan lẹ̀ Yorùbá ń torí fìdáwù ilẹ̀ àbájẹ kàtà 225 náà lápín mẹ́ átùmájà fọ́dá ìgbà mẹ́gà yóò tún láwọ́ àṣà sílọ ìpé ah, ebi wọn bà bí ládùúgbò yìí káì káì káì wọ́n kó wọ́n yẹn lọ ẹgbẹ̀lẹ́gbọ́ ẹgbẹ̀lẹ́gbọ́ àwọn átìmí tó ti yálẹ̀ tí ó ti fòkọ sí àfẹ́mọ̀ pé átìmí èjì ògbè àwọn lárúbáwà ni àfẹ́mọ̀ èjì ògbé ni mùsùlùmí ṣe èjì ògbé ni wọ́n kàrà fókọ sí níbi bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn sàdákà àwọn nǹkan tí ma ń sàǹfàní fókù adáwò wa awil umra kọlọ maka àbí kọlọ ọmọra lókọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó kú arábìnrin kan nínú àwọn fámìlì johaina ó lè bá nàbì ó ní ìyá àwọn ọmọ lérí kó anábì ní hujji aniha lọ́lẹ̀ sí hajji fún dáadáa rẹ̀ ọba bàbá tó bí ìyá títẹ̀ mi ọkàn fẹ́ fi sọ̀rọ̀ ni kọ́lọ̀ mọ́sá gbàṣẹ́ rí wa nígbàtí ọlọ́run fún mi nígbà láàyè mo wá sí hajji lórúkọ wọn a sì parí hajji mo sì sùn wàláhì mo sì rí bàbá náà lójú oorun bàbá ń jòkó lọ́ọ̀kan ó sì ní àfá a ò sì bá mi sí hajji a ọlọ́run ó gbà lẹ́sìn fún ọ ó sì ṣàdúrà fún lójú oorun nítorí pé gbogbo nǹkan tó bá bẹ́sìn mọ̀tẹ́ bá làlárí lójú orun fún wọn lọ́dà ọ̀dà náà ni nǹkan tí ò bá bẹ́sìn bá làlárí ẹ̀ níṣẹ́ o àlìjànú ló ṣe kí ni ló gbé yẹn wá a máa ń ṣe hajj fókù ọwá ní mílíọ̀ èyí tó fi lọ hajj ọ̀lọ́ hajj ọwá ń pa màálù ládùúgbò ọwá palẹ̀ rẹ ọ̀pá títì rẹ àwọn yẹn wá ń jó wọ́n o tún wá rí owó yẹn fi sàǹfàní fún nínú sàárè yóò dà kò lè túbá lọ́dọ̀ ọlọ́ lẹ́yìn náà ẹlẹ́kẹ̀ẹ́sán ṣílọ́tò wúdi almayit ká máa sokùn ẹbí pọ̀ ká máa jẹ ọjà lẹ́yìn bàbá àti ìyá wọ́n àti àbúrò rẹ̀ ojú bàbá yín náà lè ti ń jà bàbá yín sì lóun ọ̀fẹ́ bẹ̀ ẹ sì parí ẹ̀ bàbá yín wá kú tán ẹ wá bẹ̀rẹ̀ padà ẹ tún ẹ̀yìn bàbá yín sí tó tẹ́ ẹ bá ń ṣe dáadáa ládàá ìwà rí ọmọ ọlọ́mọ fi ń sẹ̀sán fóbi ìdẹ́ wa ń ṣe ọ̀dà torí àwọn gan fúnra wa tá a èèyàn gan sàdákà tó járí àníwá gbogbo ọmọ tí wọ́n ṣe dáadáa lẹ́yìn òbí ẹ̀ dáadáa tí wọ́n ṣe yẹn àwọn ọmọláda rẹ̀ gbogbo ẹ̀ torí pé mí sùn láti yìí nítorí ọmọ yẹn ṣe ọmọ yẹn gangan inú iṣẹ́ tí bàbá yìí ṣe nígbà tó wà láyé ká máa dọkùn okùn pọ̀ àwọn ọ̀rẹ́ bàbá wa ká máa lọ lè bẹ̀ wọ́n wò ànábì ní sílẹ̀tù udi àbí inú àbára bír sílẹ̀tù udi àbí inú dáadáa tí yóò máa bá bàbá yín làwọn ọ̀rẹ́ bàbá yín tẹ̀ ń lọ lè kí lẹ́yìn ikú bàbá yín ọwọ́ lè gbé búrẹ́dì fún ọ̀ra fóònù fún àbọ̀ ọ̀ra mọ́tò fún lọ́wọ́ ni ah abdulrahim bàbá rẹ̀ lọ́dà wápọ̀ ọlọ́mọsà bá wa kẹ́ anábì ní tó ṣe fún ọ̀rẹ́ bàbá rẹ̀ yẹn bàbá rẹ̀ ló ṣe fún ọmọpọ̀lọpọ̀ bàbá wa ti kú àní débẹ̀ ẹlẹ́ẹ̀kẹwàá ní parí qira'atul Qur'an fi ikhtilaf káwá jòkó kàkà Qur'an àwọn afáwà ya palérí ẹ̀ àwọn nǹkan láwọn ọ̀rẹ́ rí fún pé anábì dúró báyìí pẹ̀lú àwọn sàhábà wọn ka Qur'ani fókù kọlọmúládàrí wọn láwọn ọ̀rẹ́ àkọọ́lẹ̀ rẹ̀ sẹ̀mọ̀ pé ìlànà gbádùn bí ọya ìjà kọ́ra lé wọn lọ́wọ́ kò ní bàmú pẹ̀lú ẹ̀sìn àdúrà wùlì jẹ́mà àmẹ́yìí tí àwọn àfáà kejì sọ òun ni pé tabagbàwẹ̀ táwẹ̀ bá táàsì ṣe ájì táàjì bá táàsì kírùn sí ládàrún bá gbogbo àwọn sẹ́ẹ̀rí tí ń ṣe ládàrín bá iṣẹ́ eré táwa náà ṣe sàárà tàà ṣe ládẹ̀ bá kákà kùránì náà nínú sẹ́ẹ̀rí lọ́wà àmọ́ tí wọ́n ní láti ní pé tàbá kàtán wọlọ́dà kà fún rẹ̀ o ní pèrò lérẹ̀ lérí o ọba ti pèrè lérẹ̀ lérí o sòkúnù àwọn wọn ní tọba ti wá kàtán fún rẹ̀ wà ní ọlọ́run bá o àtẹwọ́sọ̀lù bí hàtẹ̀lì kitab mo wá fẹ́ Al-Qur'an ní ibi ọ́ ní tí mo ni a sì máa ni pé ọ̀pọ̀lọpọ̀ wa kádàkùn torí tọ́lọ́wọ́n bá ẹjá sí tí wọ́n sànfàní fókù òun náà ni ká lè wádìí kí ni súnà ní káṣe fókù ètò súnà bá ní àṣẹ òun náà ní kẹjì káṣe gbogbo yìí táwa ń ṣe tá máa lùlù tá máa jó tá máa mutí àwọn yóò máa mutí wọ́n máa mutí ẹ̀ ń mutí ẹ̀ ń ṣe ọlọ́run ẹ̀ ń fi rántí bàbá yín àti ìyá ẹ̀ nífẹ̀ẹ́ bàbá yín àti ìyá ẹ bá nífẹ̀ẹ́ bàbá yín àti ìyá ọtí kẹ́ máa mu ijó kẹ́ máa jó ìlú kẹ́ máa lù wàláhì sàlá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ́n ti wá sọ ọ́ dàṣà débi pé bókù bá kú oyé wọ́n wá sọdọdún wọ́n tún pelére jama nílùú kan tí ní dárúkọ rẹ̀ wọ́n ní wọ́n ń sùnkù bàbá wọn lọ́wọ́ àkọ́bí òkú yẹn tó wá kú lọ́sàn-án ọjọ́ wọ́n á lè tilẹ̀kùn mọ́ aláì wọ́n tilẹ̀kùn mọ́ ẹ̀yẹ̀ kọ́ má bayọ̀ àwọn jẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí jó wọ́n lù wọ́n kọrin wọ́n náwó píkàlùkù mẹ́rẹ̀kẹ́ bọ̀dáńkọ̀ wọ́n jáde bọ̀dáńkọ̀ àbáyá wọn lọ́bẹ̀ẹ́ àríbọ̀dá látàrí bọ̀dá ọ̀náwó ni àwọn tí kò mí sìn nígbà wá díjọ́ kejì wọ́n tẹ̀wá sílẹ̀kùn náà wọ́n gbàdá dálẹ̀ àbọ̀dá àwọn tún lọ́ta ló tún ṣe yí o ẹ pa bàbá ẹ tún pa bọ̀dá ṣẹ́rí pé eré yẹn ti fẹ́ dàrú bí ọ̀sẹ̀ dàrú tán ó ti fẹ́ sí kíni òkú tó wà lábẹ́ ní tí wọ́n lè jẹ má tí wọ́n dúró jẹ má iná ní gbogbo tí ń bẹ lọ́wọ́ wa lóore ẹjẹ́ wá sànù wọn kákẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wá jẹ gbèsè gbèsè tá a wí yìí ó yé ọdún kan kò ní bọ́m̀bẹ̀ ọlọ́dún méjì ọlọ́dún mẹ́ta ẹ̀sìn Islam kí ọrùn rẹ bọ́ gbèsè lẹ́yìn náà àwọn òkú wa ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa ẹjẹ́ ká máa sìnkú sílé kódà lẹ́yìn náà ká dúró sàdúrà fún wọn ní sàárè ká tó túká torí wọ́n máa béèrè béèrè lọ́wọ́ wọn lẹ́yìn náà ká san gbèsè ọrùn wọn lẹ́yìn náà ká má dákẹ́ àdúrà fún wọn tàbá wá ní owó lọ́wọ́ tá a fẹ́ ná ká lè kọ́ mọ́sálásí ká lè gbẹ́ kànga ká lè sí pírójẹ́ẹ̀tì dáadáa ilé ọmọ òrukàn ilé ìmáàmù tọ́jẹ́ pé continued charity ní ọ̀jẹ́ ọwọ́n lọ́jọ́ kan ọkàn rántí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọkàn falubára lówó sàárà nìyẹn náà ọkàn lọ́jọ́ kan eh ọkàn rí bí wọ́n ti ń pa màálù lọ́bára màálù bí ìdajì àbí kọ́ta màálù oníkọ́bọ̀ bù sínú láìlọ́nù kéékèèké lọ́bá gbé ìyálé opó ó gbé ìyàdọ̀ máàmù ó gbé ìyàdọ̀ aláìní sàárà mọ̀ ní ẹ̀sìn ọmọ yìí tí wọ́n sọ ni pé mọ́ pèrò <laughs> mọ́ pèrò yẹn khilaafu sunna ànábì ò pèrò rí àdísì kan tí wọ́n máa ń fi fẹ́ ṣe jàǹbá tí ó sì dáa kọ̀dá kí ìmọ̀ parọ́ mọ́ ànábì òun náà ni pé ànábì ń lọ níjọ́ kan ń lè ṣe jànáàzà kan ànábì lọ lè sìnkú arábìnrin kan òun ń gbé ojú ọ̀nà bí tánábì fẹ́ gbà kọjá ó ti wá pinnu lẹ́mi pé ah, òun fẹ́ dáná tànábì ọjẹ́ báyìí kóun ṣe dáná ànábì jẹ tóun fi ṣẹ̀bù fún ànábì ànábì wá lọ bí jànáàzà ànábì wá ń darí bọ̀ arábìnrin ti wá tẹ oúnjẹ ẹlẹ̀ oye arábìnrin wá ní ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀bà fọwọ́ bà sàárà àyìn ìbò ní wọ́n pè anábì ìgbà sàárà ẹ̀bùn ní anábì sì jòkó hàdíyà anábì sì jẹ́ oye ẹ̀rẹ̀ wọ́n akàlà min ìmọ̀ra àti anábì wá jẹun lodo, tí ń bọ̀ lọ́dọ̀ arábìnrin kan nígbà tí wọ́n fẹ́ bọ̀rọ̀ jẹ́ wọ́n ní wọ́n akàlà min ìmọ̀ra àti yìí ànábì jẹun lọ́dọ̀ ìyàwó òkú torí tẹ́lẹ̀mí bá lóun kàtírà ọkàtírà lóòtọ́ àmọ́ tíra tọ́ka àwọn òsì kíní kò lálàáfíà nídìí bẹ́ẹ̀ abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ alìkíyàmà tá ń lọ sàárè inú dì tàmí tẹ́yìn lọ dìbà ń bẹ̀rù kọ́lọ̀ mọ́sà jẹ́ parí dáadáa gbogbo wa ẹgbèrò kọ́pọ̀ kí wọ́n kírun sí mi lá ìtẹ́bá sì ní lówó ilé bá ìmáàmù kí wọ́n gbà yín márùn iṣẹ́ tẹ́ẹ̀sì sínú ìlú kọ́dà bẹ́ẹ̀ yẹn da títì ìlú wàláhì inú àwọn sọ́dáka járíà abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọlọ́run járí dáadáa tẹ̀síwájú àwọn òbí wa náà ọlọ́mọsàbà kẹwọn gbogbo àwọn ọmọ tí wa náà ọlọ́run jíwọ́n rí subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa wa atubu ilayk wa assalamu alaykum wa